mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire nílé lóko àti lẹ́yìn odi mo kí gbogbo kábíyèsí gbogbo orí adéládé nílẹ̀ káàárọ̀ òjíire mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà mo kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú mo kí wa pé ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta ètò igi ọ̀pẹ náà ni ètò tó wọlé dé wẹ́rẹ́ lónìí mi ò ní gbà wá lásìkò púpọ̀ nítorí pé ibi tí mo fẹ́ yà sí ó pọ̀ púpọ̀ gan ni àkọ́kọ́ ẹ̀yin ọba ilẹ̀ káàárọ̀ òjíire ẹ̀yin ọba ilẹ̀ káàárọ̀ oòjíire ẹ̀yin ọba ilẹ̀ káàárọ̀ oòjíire pàápàá jùlọ láti ìbẹ̀rẹ̀ olórí adé gbogbo káábíyèsí ọ̀ọ́ni rìṣà a kì í dúró ká kí wọn nífẹ̀ẹ́ òní a kì í bẹ̀rẹ̀ ká kí wọn nífẹ̀ẹ́ oòdùà kò kúrú kò bẹ̀rẹ̀ là kí wọn nífẹ̀ẹ́ àbùrẹ́ níbi tí ojúmọ́ ayé ti mọ́ wá mo ṣe kábíyèsí èmi ò jẹ́ rọ́bà fín mi ò jẹ́ orí adé fín o ṣùgbọ́n kábíyèsí mo fẹ́ pè yín sí ìmọ̀ràn àwa ò wá fẹ́ kí ẹ fi ètò nàìjíríà jìbìtì nàìjíríà ìwà nàìjíríà kẹ́ ẹ fi ba orí ìtẹ́ orírun gbogbo ayé torí pé tí gbogbo ayé ò bá mọ̀ Ifẹ̀ ni orísun gbogbo ayé àwa sì ni àkọ́dá ìdí tí a fi jẹ́ aládé òun nìyẹn àti lo adé kí Britain tó máa lo adé ilẹ̀ káàárọ̀ òjíire ọ̀ọ́ni rìṣà ti ń lo adé kí ọba kankan nínú ayé kó tó jẹ́ ọba aládé àmọ́ bẹ́ ṣe ń fojú wa gbolẹ̀ káàkiri ìgboro ọ̀ọ́ni rìṣà ó ń pa wá lọ́kàn jẹ́ bàbá ni ẹ jẹ́ fún gbogbo ọmọ káàárọ̀ òjíire nílé lóko àti lẹ́yìn odi orí àpèrè tẹ́ ẹ sì jókòó sí kì í ṣe orí àpèrè ẹni ìtàn adéyẹyè orí àpèrè ọ̀ọ́nì ìrìṣàní gbogbo omi tẹ́ ẹ mu gbogbo oúnjẹ tẹ́ ń jẹ gbogbo ìrìn tí ẹ bá máa máa rìn ìrìn ọ̀ọ́nì ìrìṣàní kì í ṣe ti orúkọ yín lásán ó wá bu ọmọ káàárọ̀ òjíire kù kó jẹ́ wípé ọba olórí adé gbogbo ní ilẹ̀ káàárọ̀ oòjíire kò wá ní mọ ètò kò ní mọ àṣà kò ní mọ ìṣe lóòótọ́ ẹ lè kéré lọ́jọ́ orí bàbá bàbá bàbá gbogbo ọmọ káàárọ̀ oòjíire lẹ́ ń ṣe bàbá gómìnà ní bàbá ààrẹ ní bàbá gbogbo ìlú bàbá gbogbo ọba ilẹ̀ káàárọ̀ oòjíire ní torí pé orírun wa lẹ́ ń delé fún bí wọn ò tiẹ̀ bí mi nílé Ifẹ̀ kò wá sí ọmọ káàárọ̀ òjíire tí a ò wá ilé wọn tì nílé Ifẹ̀ ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire pátápátá tó fi dé Ghana ni tó fi dé Togo ni tó fi dé Abidjan ni tó fi dé Benin Republic ni orísun wa ń bẹ nílé Ifẹ̀ títí dọ̀la agboolé oníkálukú wa ń bẹ nílé Ifẹ̀ títí dọ̀la ìdí tá a fi ní ẹnu láti sọ̀rọ̀ wípé ẹ ń bà wá lórúkọ jẹ́ ẹ ń dín àṣà àti ìṣe wa kù ẹ̀yin sì ni ẹni tó yẹ wípé kí gbogbo ayé máa wò láwòkọ́ṣe ẹ̀yin ni ó yẹ kí gbogbo ẹ̀dá àti àwọn ọmọ kéékèèké tí wọ́n ń bọ̀ kí wọ́n máa wò ní àwòkọ́ṣe pàápàá jùlọ Èdùmàrè yóò jẹ́ kẹ́mi yóò gùn ẹ ó lórí àpèrè pẹ́ ẹni tí ó bá tún wọlé lẹ́yìn yín ó mọ ohun tí ẹ ti ń ṣe mo ti máa ń wo fọ́nrán àwọn àwùjọ tẹ́ máa ń lọ káàkiri mo rántí ọdún kankan tí wọ́n ṣe ètò kan tí wọ́n pè yí tí Peter Edoche mo fi ṣètò ńjọ́ náà lọ́hùn tẹ́ náwó sí tó gbọ́wọ́ ẹ̀ tí ò ń dá ọyìn lọ́wọ́ padà ẹ tún wá wọ pátì Davido. thank you Dókítà Òwú tó ti jẹ́ ààrẹ tó ti jẹ́ head of state tí gbogbo ayé mọ̀ káàkiri bàbá tó wá ń dìde láti kí yín nítorí pé ó mọ àṣà àti ìṣe nítorí pé mo máa ń sọ fún àwọn ọmọ káàárọ̀ òjíire a gbàgbọ́ wípé àwọn àgbà wa wọ́n ti ṣe àwọn àṣìṣe ṣùgbọ́n ẹ jẹ́ kí gbogbo wa jọ fọwọ́sowọ́pọ̀ ká pè wọ́n ṣàkíyèsí ká bá wọn sọ̀rọ̀ ká bá wọn jókòó ká fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ìdí tó fi rí bẹ́ẹ̀ tí wọ́n ṣe ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti ń kábàámọ̀ ohun tí wọ́n ṣe ṣùgbọ́n ẹni tó bá mọ ìtàn tó dẹ̀ jẹ́ni tó ń wá ìtàn tó dẹ̀ ń ṣèwádìí ìtàn á mọ ohun tí ìtàn máa ń dà tó bá di ọjọ́ iwájú èmi ní àǹfààní láti rí bàbá Ọbásanjọ́ láti gbọ́ ohun ẹnu wọn ó wá ṣe mí láàánú pé bí bàbá ṣe ń sọ̀rọ̀ ẹ lè sọ wípé bàbá ló ti ṣe àwọn ìwà báyìí fún ọmọ káàárọ̀ òjíire ọ̀rọ̀ tí wọ́n ń sọ lénìí. ẹni bá pè mí lórúkọ ló bá fi máàkì lórúkọ mi ní ọ̀nẹ́dá lówó. bíbí ló kó wa tọrọ mọ kú lè àṣà ni pé tó o bá ti bímọ tó o pè é lónígbàgbọ́ wọn á fún ní wọn á kọlà fún èmi kọlà tẹ ẹ bá wẹ tẹmí dáadáa ẹni má kọ mọ kọlà fún mi kọlà mo máa tọ́ fún ilé ìwé gíga máa kó nílé ìwé kẹfà. kéékù la mo yà pé wọn àti ìpè lẹ mi ò lọ máa tì wọn ẹni kankan ọdẹ wọn mi máa tì mo lọ lóyìnbó olùṣèlú wọn jẹ lọ sájẹǹtì tí wọn fi jáde wá ló bá ti dé láàrọ̀ pé pa tó ní wọn ní. sínú àyìnbó sínú àyìnbó sínú àyìnbó kò bá dọ́dọ̀ ká tó. láti wá fún lórúkọ máa kọ ní jò jò jò jò ní mo lò ní ìlú yìí. lórúkọ jésù ó ní ìtumọ̀ àṣìṣe. tó bá yẹ pé bí wọ́n ṣe ọ̀rọ̀ tí wọ́n ń sọ lẹ́nìí tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ṣe sọ ní ogún ọdún ọgbọ̀n ọdún sẹ́yìn ilẹ̀ yorùbá mà ti dá dúró ilẹ̀ yorùbá mà ti gòkè àgbà òun ló fi jẹ́ pé àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ àtiwọ́ tó ń gbọ́ mi kò síbi tí oníkálukú wa ò ní àṣìṣe tá a ti ṣe ṣùgbọ́n ṣé a máa máa fojú wo àṣìṣe tá a ti ṣe ni àbí ká wá ọ̀nà láti tún ọjọ́ iwájú wa ṣe kó má bàa dàbí tàtẹ̀yìnwá àbí kájọ fọwọ́sowọ́pọ̀ kájọ sọ̀rọ̀ kájọ béèrè ìdí kí àdẹ̀jọ wo ibi tí ọjọ́ iwájú wa ń lọ ọ̀nìrìṣà ẹ̀bù kù ó kù díẹ̀ káàtó wọ́n wá rọ gbogbo afọbajẹ ní ìlú Ifẹ̀ pátápátá mo ń rọ gbogbo ẹ̀yin olóyè ní ìlú Ifẹ̀ pátápátá àti ẹ̀yin àgbààgbà ilẹ̀ káàrọ̀ òjìrì ẹ bá wa kìlọ̀ fún wọn ò bàbá wa ni wọ́n jẹ́ wípé kì í ṣe gbogbo òde tí wọ́n bá pè é sí lẹ́ẹ̀ni lọ tọ̀wọ̀tọ̀wọ̀ àti iyì àti ẹ̀yẹ ibi tó bàbá jòkó sí ni wọ́n máa wá ń kí ibi tí ọba bá jòkó sí ni olórí ní tí àwọn òyìnbó gbé kalẹ̀ fún wa tá a sọ wípé àfẹ́ tá a fi ń sọ wípé orílẹ̀-èdè Yorùbá máa dá dúró àwa ìdúró lórí pé orílẹ̀-èdè Yorùbá máa dá dúró o àwọn gómìnà ìpínlẹ̀ Yorùbá wọ́n tiẹ̀ ṣe ètò kan láìpẹ́ wọ́n láwọn ò fẹ́ kí a máa sọ̀rọ̀ Yorùbá nation mọ́ á sọ̀rọ̀ Yorùbá nation torí pé ẹ̀yin olóṣèlú lẹ́kàárọ̀ òjíire ọ̀tá yorùbá ló pọ̀ jù nínú yín torí pé yín fúnra ara yín tí yín fúnra yín lẹ́mọ̀ ẹ̀rọ tí ọ̀la àwọn ọmọ yín. àwa ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ wà nínú òṣèlú àwa jìyà òṣèlú tẹ̀ ń lò lọ́wọ́ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ìwọ jìyà òṣèlú tẹ̀ ń lò lọ́wọ́ yìí mo dẹ̀ ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ẹ̀ so a mọ ohun tí à ń sọ a dẹ̀ mọ ibi tí à ń lọ. lọ́sẹ̀ tó kọjá wọ́n ṣe àpéjọ àwọn northern eh eh, eh, eh, eh, conference vice president òun ló lọ tí ọ̀wọ̀ ti tẹríba ló fi kí sultan of Sokoto nítorí pé bàbá yẹn gbé rẹ̀ sípò ọ̀wọ̀ olórí adé gbogbo lẹ káàárọ̀ ojíire gómìnà ó lo ọdún mẹ́jọ ẹ̀ pé yóò kúrò tó bá kúrò yóò wá tún padà dọ̀bálẹ̀ fún ọba ní kí ló dé tí yóò dọ̀bálẹ̀ fún ọba nígbà tó wà lórí àpèrè nítorí pé jìbìtì ní nàìjíríà prime minister england lẹ́nìí ó máa forí balẹ̀ fún fún ọba wọn ni ṣùgbọ́n àwọn ò bá nàìjíríà jà a sì dìtẹ̀ nàìjíríà ṣùgbọ́n a fẹ́ kí àṣà àti ìṣe wa kó parun torí pé àṣà ìṣe àti èdè ìlú tí ò bá ní wọ́n máa parun. lẹ́ẹ̀kan sí i ọ̀ọ́ni rìṣà òṣèkádé ó pẹ́ lórí yín o kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kẹsàn ọba ó jẹ kó pẹ́ ẹ gbó ẹ tọ́ aburú ò ní ṣe ẹ̀mí yín o ṣùgbọ́n ẹ bá wa yí ètò ìrìn àjò yín padà kí n tó máa lọ òrìṣà ní Ọ̀ọ̀ni òrìṣà ní Ọ̀ọ̀ni kódà nígbà tí àwọn òyìnbó dé ẹ̀rù àti rí Ọ̀ọ̀ni ó máa ń bà wọ́n torí pé Ọ̀ọ̀ni kì í jáde òun lẹ fi rí adé arè tí Ọ̀ọ̀ni máa ń lò ìbòjú adé ọba máa ń níbòjú lójú ni kì í ṣe ọba ti Nàìjíríà yìí ọba ilẹ̀ Yorùbá àwọn ọba ilẹ̀ káàárọ̀ oòjíire kì í ṣe kì í ṣe bíi Emir Rasidi Tìwó àwọn ọba ilẹ̀ káàrọ̀ òjire nígbà tí ilẹ̀ káàrọ̀ òjire sì ń jẹ́ ilẹ̀ káàrọ̀ òjire. ní ọdún àkọ́kọ́ tí Ọọ̀ni máa kọ́kọ́ jáde wá sí ìlú Èkó ó ní iye odò tí wọ́n rúbọ tí wọ́n pa màálùú kọ̀ọ̀kan sí nítorí pé ọba kì í jáde láàfin ṣùgbọ́n ìjà kan ló ṣẹlẹ̀ áwọ̀ kan ló ṣẹlẹ̀ láàrin àwọn ọba aládé níjẹ̀bú àwọn òyìnbó wá wá bá aláàfin ti ìlú Ọ̀yọ́ wípé ó dáa ta ni ṣe é dẹ̀mọ̀ wípé aláàfin òun ni wọ́n mọ̀ gẹ́gẹ́ bí aláàfin tilẹ̀ káàárọ̀ òjíire aláàfin ilẹ̀ Yorùbá ni ọba Ọ̀yọ́ ń jẹ́ kó tó di aláàfin tìlú Ọ̀yọ́ kì í ṣe aláàfin Ọ̀yọ́ ló ń jẹ́ aláàfin of Yorùbá land ni aláàfin ọ̀yọ́ ń jẹ́ aláàfin ló wá sọ fún wọn pé à ọ̀dọ̀ bàbá òun lẹ máa lọ àwọn òun òun kàn jẹ́ <laughs> kí ni a máa pè é bí supreme headquarter ni ṣùgbọ́n ẹ máa lọ sí ilé lọ béèrè o ní wọ́n fi gbafẹ̀ lọ wọ́n dé ọ̀dọ̀ Ọọ̀ni wọ́n rojú wọ́n wá wá gbogbo ọ̀nà pé ó dáa kọ́ọ̀nì wá nígbà tí wọ́n gbé fájọlẹ̀ rọ́bà ò jáde láàfin rí wọ́n wá ṣe ìtúpógbòdò kọ̀ọ̀kan tán tí wọ́n fi dépò ni wọ́n pa màálùú kọ̀ọ̀kan tí wọ́n fi rúbọ kí Ọọ̀ni tó lè jáde. inú mi dùn ayọ̀ mi sì kún kò dẹ̀ sí ẹni tó máa wá oríire fún ọmọ ẹ̀ tó máa rí ọmọ ọlọ́mọ tó ń ṣoríire tínú ẹ̀ ò ní dùn inú mi dùn ayọ̀ mi kún bẹ́ẹ̀ ṣe lọ fi ìfẹ́ hàn sí Dávido àti àwọn ẹbí rẹ̀ tí í ṣe Adeleke bàbá dáadáa ni Adeleke ìyá Davido ìyá dáadáa ni kódà mo sọ̀rọ̀ lórí ẹ̀ pé tó bá ṣe pé ó wà láyé ni ah ibi ò bá tún dùn jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n oyè Elédùmarè ṣùgbọ́n ìwà àbùkù yìí ọ̀ọ́nì rìṣà ẹ bá wa lọ wá nǹkan ṣe sí i lóòótọ́ ọmọdé ni yín o ṣùgbọ́n bàbá gbogbo ọmọ káàárọ̀ oòjíire lẹ jẹ́ ẹ wá dúró nípò bàbá ẹ dúró nípò ọ̀wọ̀ ẹ dúró nípò iyì ẹ dúró nípò àpọ́nlé kábíyèsí ọ̀jájá ẹ̀yin ni mo ṣe ètò yìí fún mo wá ń bẹ gbogbo ọmọ káàárọ̀ òjíire nílòkó tẹ́ ẹ bá ní àǹfààní àti wo fọ́nrán yìí ọláyínká adésínà lórúkọ mi o ẹ bá mi pín ètò yìí kó kárí ilé kó kárí oko ire lójú owó rí o ire lójú yóò máa rí lọ́jọ́ gbogbo àti nígbà gbogbo ire o ó dàbọ̀.